الشيطان الرجيم يسألونك ماذا أعطيت إلى الأحوال يسألونك ماذا أحل لهم قل أحل لكم الطيبات وما علمتم وما علمتم من الجوارح مكذبين تعلمونهن تعلمونهن مما علمكم الله فكلوا مما أنفتنا عليكم واذكروا اسم الله عليه واتقوا الله إن الله سريع الحساب اليوم أحل لكم الطيبات وطعام الذين أوتوا الكتاب حل لكم وطعامكم حل لهم والمحصنات من المؤمنات والمحصنات من الذين أوتوا الكتاب والمحصنات من الذين أوتوا الكتاب من قبلكم إذا إذا آتيتموهن أجورهن محسنين محسنين غير مصافحين ولا متخذي أخلاق ومن يكفر بالإيمان فقد حفظ أهله وهو في الآخرة من الخاسرين أعوذ بالله من الشيطان الرجيم أسفك الله subhanahu wa ta'ala eléyìí tí ọdún fi àánú rẹ̀ ibi tí wàá fi lé ní ẹjọ́ kẹta kí ní nínú oṣù Rabiul Awwal ẹgbẹ̀rún ọdún àti ọgọ́rùn mẹ́rin ọdún àti ọdún mọ́kàdínlógójì ìjọ. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أجل جدي لجمعة أولاك الرسول أمانك àlàyé nípa nínú àwọn àyà àkọ́kọ́ sọ̀rọ̀ bí a tún tẹ̀síwájú nù tafsiri suratul Maida èyí tá a wà lórí ẹ̀ àyà kẹrin náà ni a fi dé lẹ́nu ìtọ́lọ́run ti fẹ́ sàlàyé òfin wọn tó ń pè ní halal àti kí ni ìdájọ́ fífi.

àlàyé kí ló ṣe léwọ̀ nínú àwọn nǹkan ìdọ̀tí tó lè ní ní lára ìnira yẹn ó lè jára ní akóso èyí kò jẹ́ ìnira nínú ẹ̀sìn èyí kò sì jẹ́ ìnira nínú ara àtẹ̀sìn lẹ́yìn tọ́lọ́wọ́n ọba àlejò alágbọ́n ṣe àdáyẹsẹ̀ nítorí ẹni ní lára yìí nígbà tó bá para níyà kò sí nǹkan tí yẹn lè jẹ máa bò gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ ọ̀pọ̀ di fásitì ọ̀la ẹlẹ́sìn mọ́ àrùnmọ́ àlè tó ń mọ́tòrẹ́ tó ilé. wọ́n ní pàpà ọlọ́run ti ṣàlàyé fún yín kò tún sílé wà fún yín. àfi tó bá yẹ pé ìnira ló gbé yín ṣe lókun gbé yín dé díẹ̀ wọn wá ń sọ lẹ́yìn rẹ̀ yìí pé àníyàsí àlùmọ́nẹ́gà wọn máa bẹ̀rẹ̀ ànábì léèrè. màgà òṣìlẹ̀ lẹ́nu. ìrùn tó lẹ́tọ̀ fáwọn onígbàgbọ́ òdodo tí wọ́n lè jẹ́ tó tó bá tù. kò tó أحل لكم الطيبات tù wọn náà الطيبات وما tún. ọlọ́run nílẹ̀ ànábì máa dáhùn gbogbo àwọn yẹ́sìtà lóun náà ìyẹn náà ń jẹ́ àwọn ìtọ́ka lórí dálùkọ̀ kàlámù lọ. kìí ṣe kọ́ọ̀lù ìbáṣà wọ́n ní kò pọ́ náà lọ lọ́rọ̀ ó tún sọ pé ẹ̀ṣẹ̀ nǹkan mi dé nìyẹn wọ́n máa bí ọ lè tí ò sí nǹkan sá. inú àwọn ẹ̀rí kan nìyẹn tó ń kún àlùkò áàdì yí ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. ìbéèrè tọ́ntàn tí wọ́n ń ṣe yìí ọlọ́run sẹ́ẹ̀ fi èsì rẹ̀ mọ́ ànábì sallallahu alaihi wasallam lọ́jà bí a ń rí béèrè àdẹ́sí ń rí dáhùn níbẹ̀ ìwọ́n á béèrè àmẹ́bí léèrè máàdà ọ̀hìnlẹ́rẹ́ kìnnì tọ́lẹ̀tọ̀ fún wọn tí wọ́n lè jẹ ọlọ́run ní àmẹ́bí máa dá wọn lóhùn ìbẹ̀rẹ̀. gbogbo ohun tó dáa tó dáa ẹ̀tọ́ lọ jẹ́ fún yín. mo sì wá lọ sọ́dún àárọ̀ nínú sifati muhammadi lọ́wọ́ ayé àtọ́jú làárọ̀ fún mi káyà wá fi ṣe káfi ṣiṣẹ́ wà mí. níbi tọ́lọ́ àwọn bá ti mú ìròyìn anẹ́bí wa sallallahu alaihi wa sallam. الذين يتبعون الرسول النبي الأمي الذي يجدونه مكتوبا عندهم أنا عندهم قالوا النبي تجعل أمي فيقنون يا wọn òun ní tíra kan tí wọn ti ṣe rí èyí tó ṣe yí pé wọ́n rí àlàyé ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ ní àwọn nǹkan tó lákọọ́lẹ̀ ẹ̀yà lọ́dọ̀ wọn. Àlẹ́bí ìyàjú tó lẹ́wọ̀ máa tó bẹ̀rẹ̀ ní ìdàgbọ́n òfin náà tí wọ́n ń jí. Wọ́n rí àlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ní mo tá a kọ sínú àtàwòrán má jẹ́ wọn láéláé. Wọ́n rí àlàyé ànábìyàn lẹ́kùnrẹ́rẹ́ ní mo tá a kọ sínú ìjì ìyẹn báíbùlì májàmú ti sùn. ó ń pa wọn láṣẹ dáadáa ròyìn ènìyàn á máa pa wọn láṣẹ dáadáa ó wà nínú tíra àwọn bẹ́ẹ̀ pa nẹ́bí ó máa pàṣẹ dáadáa. Jọ́dẹ̀ sì máa fà fún wọn nínú dọ́kà fa gbogbo ìbàjẹ́. A tún àwa ṣe lẹ́tọ̀ọ́ fún wa fojú wọn tó dáa tó dáa. Gbogbo ohun tí ń jẹ́ bàjẹ́ á ṣe léwọ̀ fún wọn. وعفوا عنهم إصرارهم والأغلال التي كانت عليهم إصرارهم àwọn nǹkan tó ṣòro fún ọ agbègbò àti àwọn àjàgà ẹrù tó wọ rìbìtì agbègbò àwọn nǹkan tó lè fi ẹsẹ̀ sílẹ̀ lọ́rùn tó wà lọ́rùn wọn tẹ́lẹ̀ ẹ fáwọn yẹn nìyí ká nàbì dòde sallallahu alaihi wasallam nígbà tí ìṣirò lè lu wà òjò wọn lẹ́yìn bá ní jàǹdàbà lára ẹ̀rí báwa máa ń lọ wẹ̀ tí wọ́n rí bẹ́ẹ̀ o ibi tí jàǹdàbà bá dà sí lára rẹ̀ yóò mú ọ̀bẹ yóò wá fèrè ẹ̀rín ara nìjà wọ́n wá bàlàyé yẹn nínú jẹ́ra àwọn rí pé àwọn nǹkan tó di wọ̀ sáwọn ọlọ́run tó le kankan ni yẹ́dọ̀ wọ́n á gbé ẹsẹ̀ àbí nígbà tí tẹ́tẹ̀ yẹn máa para yìí ìlẹ́ ìfẹ́ wàá foríjì ọ lọ ní wòlí bẹ́ẹ̀ lẹ́yìn tí wọ́n wá foríjì kó dẹ̀ stọ́ọ̀pù kan kó dẹ̀ ṣe rere kó sì sádàkà kó sì náfìlà ọlọ́run máa gbà lẹ́wọ̀ ọ̀yà. والذين آمنوا به وعزروه ونصروه. ẹ wàá làwọn tó bá gba nẹ́ẹ̀mí وعزروه. wọ́n gbà wọn náà sọ̀rọ̀ wọn tún wá fún láti lẹ́yìn. wọ́n tún wá tẹ̀lé mọ́lẹ̀ tí ń ṣe àlùkò áàrùn èyí tí wọ́n sọ̀kalẹ̀ fún àwọn èèyàn ni wọ́n jèrè. ẹ̀yà kìtàn ọlọ́run wa sọ wípé àní wọ́n máa bèrè ànábì léèrè. mẹ́ta òṣìlẹ̀ lẹ́kùn. kí ni wọ́n ti wọ́n ti lẹ́tọ̀ọ́ fún ọ. Ilé ànábì máa dá àwọn lóhùn yìí pé wọ́n ti lẹ́tọ̀ọ́ fún yín àpèjìbáàtù àfọwọ́ àbùkọ́ dìlù. Rọ̀ṣìmọ́kùnlọ́ọ̀bù fún àwọn onídàbọ̀sírù mọ̀kọ́ dìlù Ó ní àpèjìbáàtù kí ni wọ́n ń pè ní tayyibatu ma uhilla lahum min kulli shay'in an yusibuhu. wọ́n tó ń pè ní tayyibatu wọ́n ní gbogbo tí wọ́n ti lẹ́tọ̀ọ́ fún àwọn èèyàn nínú ohun gbòm kí wọ́n lè dé díẹ̀ ọ̀wọ́ àyálò mìíràn fún mi. ajá pípé nǹkan yà ń bá aláàlí lọ́jọ́ nù jẹun wọ́n ní wọ́n ti di alimami zohri rahimahulwa wọ́n ní ìdílé ìyẹn dẹ̀ ti rà lé mu lọ fóònù ni o. a ara ìtọ́bù ìtọ́ sínú èyí bá ti fi sínú mọ́tò dà o nígbà tí a yìí ti tẹ́lẹ̀ tí wọ́n bá sọ wípé.

yóò rí wọn lọ pàtó mọ́jú. tọ́jú gbogbo kẹta àwọn yẹn fẹ́ láwọn máa lọ kọ́ nípa ètò ìlera gbogbo ìlànà bí mọ́jú wọn lọ sallallahu alaihi wasallam. ìyá gbígbà tí ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ń jè ló ń pa alárúbáwá oko ìtọ́gbọ̀n ó rí pé kò sí pamọ́jú. mọ́sálásí ilé ìlú kìkì ni wọ́n ti rẹ́ wọn ọ̀rẹ́ wọn ṣe bá gan lóun ti bẹ̀rẹ̀ sí ń bá tọ̀ rẹ̀ wọn bá bàbá wí lọ láwọn yẹn bá bẹ̀rẹ̀ sí sọ bí wọ́n ń jáde mọ́ káyì gbóò kí ni kà á ah, ah. ojú ọ̀nà ń dùn láàtẹ̀ ìmúrò ẹ má kì í gbé mọ́ àtọ́jà dókítà lànàbí sallallahu alaihi wasallam ó sì wọ́n lọ bí àwọn olùmọ̀ wa kọ́ wọ́n pé à bẹ́ẹ̀ bá pàtó wọn akíló lè tẹ̀lé wọn láyé orí ìtẹ̀lé lè tẹ̀lé. ìtọ́ni tọ́jú ti wà níbi tó ti yẹ kọ́ ọ̀tọ̀ ọ̀tọ̀ tọ́jú ẹ̀ pamọ́ ó lè padà sọ ọdún tí ọmọ àti ibi gbé bọ̀ sí níbi rẹ̀ ó sì padà lé ó lè padà lé ìdí sáwọn. àwọn kan wá láwọn ń ṣe ògùn ilẹ̀ tó kù sí àwọn kan wá láwọn ń ṣe nígbà wá kéékèèké àní ìwọ náà lọ sọ tiẹ̀ náà ta nǹkan wọ́n. ẹ nìkan tó kù gàdá pé ẹ kí ni àwọn amòtọ̀ á àmútọ̀ wọ̀ kí ni bá mú bàárẹ̀ yẹn máa tẹ́ àbọ̀ ògbádùn wẹ́rẹ́wẹ́rẹ́ láti ọdún mọ̀ gbogbo lẹ́sìn sọ̀rọ̀ fún mi tẹ̀sán ló sálá ń sọ lórí ẹ̀yìn tó gùn. tó wá bí ọ̀gá náà àwọn afá wa àǹṣúrù bíi báwo lè fi ní ẹ̀lẹ́ mùsùlùmí fún àwọn ọ̀rọ̀ lẹ́yìn tó àfọwọ́ mìíràn fún yín rà kò sínú ọ̀dọ́dà. ọlọ́run dẹ̀ níta gbogbo tó bá máa kó nira bá wa yà á kó gbọ́dọ̀ dídì tí wọ́n máa sọ̀rọ̀ jáde lẹ́nu pé ìbéèrè mo nira mi àhọ́ kàbùkù kọ́ bẹ̀dẹ̀ ọlọ́run jẹ ọba tí ọlọ́run jẹ ìbéèrè mo nira mi fún ìgbà mọ̀tọ́ ìgbà jẹgbẹ́ áà wàá dẹ̀ tẹ́ ibi tí ọlọ́run kọ́ ìwọ́ba jẹjẹ. wàyí o nínú àyà àwọn àtúgbà nínú àyà àtàǹbà lọ yẹn tó kún sọ ìdìlì jọwárí pé àlè mọ̀ mi kí ni ìdájọ́ ẹ̀rẹ̀ tí nǹkan tá a fi tẹ̀tẹ̀ tó bá lọ pa fún wa láyé ká la fi tẹ̀tẹ̀ ni ńlọrọ̀ lọ́nkọ́lá wa sọ pé ẹ̀tọ́ lọ́jọ́ o fọmọ àìlẹ́mùtún mí náà jáwárí ìmúkàlẹ́bí. منكم من الجوانح مكلفين تعلمونهن مما علمكم الله. الله يا الله جاء الله تعالى الله صلى الله عليه وسلم قفز أحل لكم الطيبات ردوم ضد عطاء يقضي. نعم لو أول لك إياك أتنجي àwọn nǹkan tó jẹ́ tọ́ gan-an ọlọ́run ò fòun kà sí òun tó jẹ́ àrọ́ọ̀mù là máa ń fọmọ kàákà ẹ̀rí tó gbà ṣùgbọ́n ẹ̀wọ̀ èèyàn akàrí bàjẹ́ láàrin kànúùdù innal insana li rabbihi lakanud tó yẹ ká tẹ̀ sọ́pẹ́ rere yẹn rere ní ìdẹ́ra ni ẹgbẹ́ yóò jẹ́ kó ṣòkòrò àlẹ́ yìí kò fúra nù làwọn àṣẹ gbogbo njọba máa jẹ haramu báyìí ọmọ kàlámà àbíkà ṣùgbọ́n njọba jẹ halali báyìí ó ẹ̀sà kù wíìtì ni èyẹ kù yèpẹ̀ lélẹ̀ mélòó lọ́fẹ́ sọ fún wa ní yèpẹ̀ irun orí ẹ̀ka sọ mú nǹka ẹ̀ bí wàá lè sábà fi instrumenti kà ìyẹn gan náà dẹ̀ tilẹ̀ ìsinmi kékeré máa ń sìn gbogbo nǹkan bá jẹ́ kọ́ yìí rà á sí a lè sọ pé gbèdéke nǹkan báyìí. كما الله سبحانه وتعالى هو الذي جعل لكم ما في الأرض جميعا الجندو على الأرض يطمئن إذا الله كان على مكوكبة ما في الأرض tala ti ta ìtọ́wọ́ alẹ́ náà ní ike ní nǹkan yẹn láburú wò lọ́wọ́ abẹ́ wọ́n bá bí lórí láburú halal halal ẹ̀yìn rẹ̀. náà wọ́n bá ṣe wàhálà kó tó di kó àmú yógọ́tì báyìí àbí sáà nẹ́bí mú yógọ́tì. ọ̀gbọ́n dáhùn ìdàrẹ́ yẹn náà máa ń wí fún yín nìyẹn ẹ máa ní bídíà bídíà ní gbogbo nǹkan nígbà tó ṣe pé orí wọn ò papò bí àtàfà wà sí. sáà mú yógọ́tì àbó mu five alive nàbẹ wàá ṣe wàhálà wọn làbẹ àti tu wípé gbogbo ohun tí wọn ṣe lẹsọ ní gbogbo ọyìn bá ti gbogbo ṣe pé kàdáadáa nìkan yẹn ṣe pé gbogbo àwọn yìí lè ní da yẹn ọmọ kálá nìkan ṣe pé kò ní rújú rárá ṣe pé ọyìn bá ti yẹn pọ̀ ọ́ ọ̀pọ̀ kí ni bẹ níbi yogọ̀tì kábúrò lọ àmì wọn ni òsì ẹ àdáàlì ni má dàrẹ láàbù mí lọ sọ yí rà adé ayé ayé náà ló kó sí. wọn ní bíyẹn bá mu ọrẹ́jì tó ti wọn ní bẹ́ẹ̀ ni lẹ́mọ̀ ń kọ́ ní ìpínlẹ̀ ìdá. ṣé sùtá òní òkú wọn ní kò sí sùtá tíìmù ń kọ́ wọn pé wà owó adúrú nǹkan táwọn èèyàn mú ní. àbá ṣe wàhálà tàbá láàbù yìí rẹ̀ káyọ̀ fún máa kà fún wa bí àrà àmọ̀ á lè kí la wá kiri tọ́ba yìí pé bí bí haramu ṣe rí náà ní halali ni tí wọ́n fẹ́ kà á kótó ní bámọ̀ fáláàlì ni halali ayé àwọn kálásẹ́ ni òun ò ló ń kà ṣùgbọ́n haramu ni máa ń ló ń kà bá a ti kan yàrá àti láyà ká yà ẹ̀ náà ló ti dé haramu ẹ̀sìn wa lójú ó mú kéwòn láti. nínú ẹ̀kọ́ ọlọ́run wọ̀ máa àìlám tó ń. من الجوارح مكلبين تعلمونهن مما علمكم الله. إنه تجد أبوين àwọn ajá yín bẹ bá fi màmá tí wọn lè pẹran ìyẹn ni bọ́sẹ̀ sọ fún yín àgbàbá ìhù àwọn ẹrẹ dáadú tí wọ́n dá kọ ọlọ́run ọba sí àwọn ohun tó da nínú àrísìkì àtẹlẹtọ fún yín bákan náà irun dẹdẹdẹ rẹ ẹrin tẹ ẹ pa bìlìjàwárí pẹ̀lú àwọn ẹrin kojú wọ́n lè sọ nǹkan lọgbẹ bíi ajá wàlùfù gúdù fọhádù àwọn yẹn máa kọ́ bí àwọn ọkìnrin wọn gẹ̀gẹ̀ yẹn wọ́n máa kọ́ wọn níbẹ̀ tí wọ́n ti lọ bẹ̀rẹ̀ wa tí wọ́n ti tẹ́ ìmọ̀. wọ́n sùkúrù àtàṣà àtàṣà máa ń gbọ́ máa jẹ nì tí wọ́n lọ bẹ̀rẹ̀ wa tí wọ́n máa lọ bọ́ fà parò wa parò sì ní jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní bó ti wà ní mọ́sáàbù tó fẹ́ wà lọ́dọ̀ àwọn sùhádà ní àtàwọn tàbí àyè tọ́kọ́lọ́kọ́ àwọn àìmọ̀ nínú àwọn ẹni tó sọ yòówù ní Ali ibn Abi Talha wọn lọ́wọ́ ẹ wá látọ̀dọ̀ Abdullahi ibn Abbas títí ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ ni wọ́n máa àlẹ́m tó mìíràn ìjọba rí sí mọ̀kálì. ọlọ́run náà lájà dẹbi kọ́lẹ̀ bọ̀ àtàṣà tẹ kọ́ gbogbo ẹyẹ yòówù tá a bá kọ́ nímọ̀ bí ó ṣe dẹdẹ àbáṣà àbí ẹ̀ẹ́kù lọ́lọ́ kọ́lẹ̀ kọ́ wọn gbogbo wọn lọ kó nù ẹ ẹ̀kọ́ tẹ ẹ̀kọ́ òun ẹ̀kọ́ kọlọ pẹrẹ wa nìkan ẹsẹ kọ páyì. ibùdó àbí hàtìm wọn lọ gbẹgbẹ àwa rẹlẹ lẹ́yìn àwa ni wọn gbẹgbẹ àwa látọ̀dọ̀ haitama àti tọwù àti mujahid àti majahul àti yahya ibùdó àbí kẹfìr wọn gba rẹlẹ yẹn wa lọ́dọ̀ tiwọn náà ibùdó jẹrìí wọn ni wọn gbẹgbẹ àwa látọ̀dọ̀ abdullahi ibùdó àmàlù. قل اما ما زاد من الطير البازات وغيرها من الطير فما ادراك فهو لك وإلا فلا تتعب ثم صلى يوم في رواية أصحاب أتي يوم لا لا إذا بقى تنجح في تجيني أجاوب ibẹ̀ kọ́ sọ̀rọ̀ àtẹ̀tẹ̀ àmù má jẹ́ o tọ́ba ti di tó ti kú yányá tọ́ ọmọ kókó ẹ̀ mọ̀ má jẹ́ o. olórúdú àṣàmì náà lè ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n kọ́ òun lẹ́kọ̀ọ́ ni ọ̀pá ẹ̀ mọ́tò ọba ti ń jàpé tìkìtì ọ̀gá àgbàkíá àṣàmì lọ́pàá ẹ̀ lọ́lọ́pàá lè ti láwọ̀ báwo Ibn Kathir rahimahullah wọ́n ní ọ̀rọ̀ tí wọ́n mú wá látọ̀dọ̀ àjùmọ̀ òun ni pé kẹyẹ dẹdẹ bíi tajánẹ nítorí pẹyẹ ni èyí kánẹ lòun ò fi sọ dẹdẹ bájá tí ń fi kí ni sọ dẹdẹ èyí ètò sí àtọ̀ láti máa sọ pé ìgbìnìjà ìwọ̀n tó bá kún fún ọmọ ajẹ́ ni ajẹ́ ni wọ́n ní kílódé tí wọ́n fi pè ní aljawari àwọn ẹran èyí tí wọ́n pè wọ́n ní jawari wọ́n ní wọ́n mú látara kínú alikẹ́sì táwọn lọ́rọ́ àti máa sọ pé fìlẹ́nu járọ̀ àhìlẹ́hu ẹ̀yọ̀ ìlágbájá kókó rere jọ fún àwọn ará ilé rẹ̀ ẹ̀ ìyẹn ní kókó rere jọ fún wọn wọ́n sọ ọba igbó lóyún àti ìjọba pé fúlẹ́ẹ̀nù lẹ́jàrí hàlà àyèlàkà fìbàlà kí lágbájá o ọ̀sẹ́ni tó lè kó dáadáa jọ fi dandan ọkàn dá wà lásán. wọ́n ní ẹni lọ́rọ́ ọlọ́run tọ́lọ́ sọ pé wà á yálà fún ọjà tó bí náà ọlọ́run mọ ohun tẹ́lẹ̀ máa ń lọ kójọ nù rere lọ́sàn ọ̀rọ̀ tọ́lọ́ wa ní mọ̀kálì dìínà wọn là lè gbé ní hàlù níbi àlámútóm àlámútóm ìyẹn ni pé àwọn ajá bẹ kọ́lẹ́kọ̀ọ́ láti lè lọ dẹ́dẹ́ pẹ̀lú eyín wọn ẹ̀rí wọn ni tó alimu na kunna mímá alilamukumulọ. sẹ́yìn náà ti kó àwọn ẹyẹ àtàyàn sàbájá yẹn ẹbí kọ́ wọn nínú màdọ́lọ́hún fi yé yín. bóòlù ó ti mọ̀ bó ti kọ́ lẹ́kọ̀ọ́ wọn ni pé bàbá sọ pé sùn fàjá yẹn ó ti gbọ́ gbọ́ ní kó wúlò ọ̀fẹ́ yẹn wáyé. àbẹ́yẹ àká yẹn ó ti kọ́ lẹ́kọ̀ọ́ ó ti gbọ́ lè. ẹ̀rí tó bá wá ti wá pẹ́rẹ́ yóò mú wá pọ̀ ní. kò ní jẹ́ fúnra rẹ̀ ó ti kọ́ lẹ́kọ̀ọ́ nìyẹn ó yẹ kí ajá tó ṣe pé ọ̀sẹ̀ sùúsì bí ọlọ́mọ pẹrẹ wa ọba ti bùjẹ bùjẹ nígbà ọ̀jẹ̀ dé lájọ gbé òkú wa fún ẹ ìyẹn ò kó síbẹ̀ ẹ̀rí báyà lọ pé bùkálì nìbí nì tẹ̀ ti kọ́ nímọ̀ ó ṣe sùúsì lọ́lọ́ pẹrẹ wa tọ́ba bá agbèdọ́dún ẹ̀ báyìí kò sí kò ní jẹ́ tọ́ka gba mú níbi tọ́ lágbára kí kò mú níbi ẹ̀sán yóò mú wá bẹ́ẹ̀ kí wọ́n máa jà wíṣíwíṣí ọwọ́ ọ̀sẹ̀ ọwọ́ apá àti ọwọ́ àdúgbò rẹ̀ gbà tàbí kò sí kó gbé bẹ́ẹ̀ yóò gbé sẹ́lẹ̀ bẹ́ẹ̀ yàgbọ́ fẹ́ máa dà á là bóyá kan náà gbé sẹ́lẹ̀ bẹ́ẹ̀ yóò gbé wá gbé òtítẹ́ bí sílẹ̀ kò sí wàhálà. wọ́n lọ́wọ́ sọ pé mọ̀kùlù mi máa amúsàdínà àlàyé kan. mọ̀kùlù mi máa. أنفتنا عليكم واذكروا اسم الله عليه. ọlọ́run bá ní ihun táwọn ajá yìí tí wọ́n bá gbá mú fún yín tí wọ́n mú wá fún yín ẹ̀jẹ̀ ń bẹ ẹ wá dá kọ ọlọ́run ọba sí bí bàbá ti jáde bí ajá dọ́rin àbẹ́yẹ yẹn ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ wọ́n náà lọ máa pẹ́rẹ́ fún ní ilé ti dá kọ ọlọ́run gbà dé yẹn ó ti sọ pé bọ́lá ọ̀pẹ̀rẹ̀ wá. àlọ́sọ́yì ó ti sẹ̀tọ́ nìyẹn kódà wà ń kọ̀ tẹ́lẹ̀ kó ṣe kó ti pa tó ti kú fífi kó tó dọ́dọ̀ yẹn wàá jẹ wọn lọ wá nù súnà àwọn ẹ̀tọ́ kan pọ̀ tó jẹ́rìí sórí eléyìí yẹn hadith ali rukhaati ṣe ni hadith yẹn náà. قلت يا رسول الله إني أرسل الكلاب المعلمة واذكر اسم الله فقال إذا أرسلت كلبك المعلم وذكرت اسم الله وكل ما أنت عليه قلت وإن وإن قتلنا وإن قتلنا قال وإن قتلنا ما لم يشربها قلب ليس منها وإنك إنما سميت على قلبك ولم تسمى على غيره ولم تسمى على غيره قلت لها ẹ̀rí lórí wípé tó ti pa ẹran yẹn fífi wàá jẹ ìyẹn ajá rẹ̀ àwọn àti sọ fún ọ wípé ọ̀gbọ́dọ̀ ọ̀gbọ́dọ̀ ní ajá o àbí tó o bá ní bọ́rọ̀ dùn lóko bọ́yọ̀ ọ̀fẹ́ máa fi ṣe oko lọ́fẹ́ máa fi sọ́lé àbọ̀fẹ́ fi tẹ̀lé wàhálà ojoojúmọ́ tájà bá ń sùn kì í jí lé rẹ̀ odidi kẹrọọtù ni wọn máa dín fún un ládàá rẹ ọba sẹrẹ alátọpọ wáyé ládàá tó tókè òwúrò yọkọ kẹmẹwàá dín fún un lójoojúmọ́ nílé ẹ. Ibu nǹkan ajá ìtọ́ba fẹ́ lò fún gàgà ojú ń sọ̀tọ̀ ní ojú ṣe báyìí ni ajá mi tẹ̀lé ní ọ̀gbádùn ó di olùkó tó lọ bọ́lọ̀ lójoojúmọ́ ayé láì èmi ò dé òkè òdù ìlú báwọn tó rí lọ gbogbo yẹn kó wá tóbi bẹ́ẹ̀ irú ládàá bẹ́ẹ̀ ni wọ́n máa dín kunu ládàá lójoojúmọ́ lórí kóńtì ajá àbí tọ́ba lò fún kánú mi lọ́tàrí yẹn mẹ́ta bóyá òfin ṣoko àbò òfin sọ́lé tọ́lájà nìkò nílà ká ìfowó nílà ká gbogbo àfi wà ní mọ́sálásí ó mọ̀ ọ́rùn wa sẹ́nìkan bá dé tọ́yàtọ̀ sí wa ní amù sọ́mà ti trémi ẹgbẹ́ àwọn tó bá gbàdọ̀ olóró lọ wọ́n ti sọ kí ni fíìsì tí àdó olóró ni bóun ní fi máa ń rìn gẹ̀gẹ̀ kí lóorùn rẹ̀ wọ́n ti kọ́ ọ ti gbọ́ ọ èèyàn bá kọ̀ kí wọ́n tó one thousand yọ láàrin wọn lọ yóò sì bù jẹ. káwọn kó wọn lòdù níbi ní gbogbo àwọn àyè tó lè fún ọtí lajú náà ń lo nàìjíríà náà sọ̀kò nílá kẹ́sùn kó nílá kíá ẹ bá jẹ táwọn náà gbogbo yín bá dá lọ́jọ́ ìgbìmọ̀ àmọ̀ yàtọ̀ láàrin ọ̀run yìí bọ́lá ń ṣiṣẹ́ ní ìgbòhùn eléyà ọ̀yà àwọn eléyà ọ̀pàpọ̀ nílé ìlú kí ajá ní ọ̀nà àtìkìrín lókun ẹ̀rí tí wọ́n máa kù tí wọ́n máa gbà lóra nínú gan àwọn gan wọ́n ti máa sọ pé àyànjọ ti wà nígbò yìí. sọfí ìfẹ́ ayọ̀fẹ́ yẹn ní ajá láti fi roko àbí láti fi sọ́lé àbí láti fi segíyàn àbí láti fi tẹ̀tẹ̀ lẹ́yìn rẹ̀ láyé kálá ǹjọ́ ojúmọ́ láyé ládàá kí ọlọ́sùn lọ́dẹ̀ sì máa dé nínú ládàá rẹ̀ ó ti mọ̀ pé òtún gbọdọ̀ rà á lọ́ba fẹ́ sùn wọn náà sì gbọdọ̀ tà á ẹ̀ńtọ́ fẹ́ sùn lórí pé sámánà kẹ́lí àrọ̀ nínú àwọn owó tí sẹ̀rí akọ̀ fún wa òun lọ́wà àlùwánà káàhì owó tẹ̀ máa fi yẹlẹ̀ wò ní haramu àwọn tẹ̀ máa yẹlẹ̀ wò ọmọ bọ́lá wọn níjà orí náà àtàwọn àǹkálẹ̀ lórí burú ni àti wọn máa yẹlẹ̀ wò. ẹ̀fẹ̀ mọ́lá nìyẹn àní ẹ̀kú wò lónìí tìjọ́ máa gbẹ̀mí rẹ̀ nítorí pé ìdámọ̀lá àmàlú ènìyàn àti àwọn alọ́ láàníyàn náà wà ní kìnnì bó ti pè láàníyàn tẹ́lẹ̀ inú náà lẹ́yìn gbogbo torí pé àtàlà fòrò bí i lédè à àbẹ́ ẹ̀kọ́ kí ló sọ sí alóhùn láàníyàn ẹ̀ láàníyàn ọjọ́ naira dúró owó yẹn haram ń pè ní owó haram. òun náà ní sámánà kẹ́lì sámánà kẹ́lì owó ajá ẹ wá níbò láti ṣe wá sí ti náà ni ìwọ tó bá lájá wà kó yẹn nígbà tó wá lóun fẹ́ lò fún kan nù ìṣesí mẹ́ta ká kálẹ̀ ọbẹ̀ ti roko ọbẹ̀ ti sọ́lé ọbẹ̀ ti jẹjẹ ìtìná ni wàá kẹ̀kọ́ ọ̀sìn ni ẹ̀sìn níjọ gbélé tọ́ ọ̀pẹ́ mọ̀lẹ́kà ọ̀tún ní wọlé sí àjàmbá tó wà nígbà yẹn gùn wàá lẹ́pẹ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ́yẹ̀ wàá nípa ti báyìí ẹ̀ má máa mẹ́sì kankan bẹ́yẹn mọ́ ọba epo ní ìdí ẹ̀sọ́ ipá gbẹ́mí wọ nájà ọwọ́ àárọ̀ kọ́lé lẹ́gbẹ̀ẹ́ kọ́lé tìrẹ bí àgbẹ̀ lọ kọ́lé rẹ bẹ́ẹ̀. ó sì ti kọ́ débi pé kó dàbọ̀ ní dédò sí lé ní wọ́n máa ń gbẹ̀kọ́. nínú owó haram òun náà ní kí ni ọ máa rẹ̀ lùbáwí owó aláṣẹwó owó ọ̀dọ́kọ̀ èló níṣẹ́ iye báyìí ni five hundred naira àwọn yìí wọ́n ti sọ pé sìmẹ́tà làbújá lóye pé bẹ́ẹ̀ ni gbogbo òun nílò owó gbogbo àwọn ará nàìjíríà nígbà táwọn fi lọ ọbẹ̀ ní ọdún márùn-ún sẹ́yìn yóò jẹ́ ti jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ ìpín yẹn ọ̀sáré wọlé ọ̀sáré jáde ten thousand lọ́wọ́ ìpínlẹ̀ ọmọ fifty thousand wọn ta sí kí wọn gbé wa káàkiri gbòòrò àbújá wa náwó pé ẹ wo bẹ́ẹ̀ ni àtòjú táwọn òbíṣe má náwó síbẹ̀ fún wa. irú owó yẹn wọ haram tó nípa bẹ́ẹ̀ tí ajá bá pẹran bóyá pàtì láàbọ̀ ni àbọ̀ pààyàn aláàlí ni lópin ìgbà tó ti kó ti kọ́ ẹlẹ́kọ̀ọ́ síbí tún láì kó tó ti kọ́ àwọn afẹ́ mẹ́rin ẹ̀ wọn lórí lẹ́nu sọ̀hìnháyé nínú hadith Adi ibn Hatim Adi ibn Hatim radiyallahu ta'ala anhu wọn ni mo pèlè òjijì ọlọ́run èmi máa ń sẹ́ǹdì àwọn ajá tí mo ti kọ́ nímọ̀ ẹnì kan lọ pẹ̀rẹ̀ wa bóyá sùn lórí àbí káyì wọn gbọ́rọ̀ kódà bó fún ilé kọyọ́ ọ̀gbọ̀n. ní wọn bá mọ ajá lé ojú abẹ́rẹ́ fáwọn ọ̀dọ́ mọ̀ wá ń kalẹ̀ rárá ṣe ẹ àwọn yẹlẹ́kù bẹ́ẹ̀ láyé àtijọ́ gbogbo àwọn eléyìí ó ti jọ gbọ́n ọdún lọ àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀ ó ti jọ gbọ́n ọdún lọ. àwọn láwọn ò lè sọ ń dà wọn àwọn ẹni tó bá ti pé ogójì ọdún tí wọ́n ti lé àwọn sọ. ìmá lọ rẹ̀ rìn lọ́jà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ tó ń fẹ́ dá ẹ̀ dá fẹ́ dá súnmọ́ra. lẹ́yìn tó wọ́n kọ́ lẹ́kọ̀ọ́ ni ẹ nítorí pé ìsọ ẹran ẹ̀jẹ̀ sọ máa mi ní láàrin ìjà yóò wà báyìí bí kankan yóò rẹ ẹran wọ́n sì gbé sí padà yóò rẹ já yóò rẹ lò ó gbé èlò táwọn ènìyàn máa fi fi abẹ wa náà ẹ̀sìn wọn lè gbowó lọ́wọ́ yóò yọ ọ̀ka tó ń tọ̀ oúnjẹ pápátá ni nínú ẹ̀kọ́ tí wọ́n fi kọ́ yọ ọ̀ máa fún un nímọ̀ lókun ẹ mọ̀ pé wọ́n jọ wọ́n jọ wọ́n jọ sàlàyé fúnra wọn dáadáa àtàjà yẹn lọ́wọ́ ṣe kí ní báyìí wá tí wọ́n ti wí fún yẹn náà kò síbi láwọn ènìyàn fẹ́ rìn dé gbogbo sẹ́yìn wọ́n jọ lọ sí wọ́n ní láwọn bá tẹ̀lé ra wọn lọ́wọ́ tóbi dé bí àlàǹsà rẹ̀ báyìí ẹni tí rù ata ẹni tí rù èkúrò àti tí rù ẹ̀fọ́ wọ́n tẹ̀lé ra wọn bẹ́ẹ̀ gbogbo káàkiri káàkiri bí wọ́n lọ báyìí wọ́n jọ lọ alájálẹ̀ wọ́n tẹ̀lé lò wọ́n tẹ̀lé rẹ̀ wọ́n tẹ̀lé jà ìrora lọ ó sì gbé lọlé wọn ẹ̀mí tí wàhálà orí ajá tó ga tó sì tù ní àdá bẹ́ẹ̀. tó wọ́n nílò òjijì ọlọ́run èmi a máa sẹ́ǹdì àwọn ajá tí mo ti kọ́ nímọ̀ màá wá dákọ̀ ọlọ́run ọba ẹ̀yà lọ́pẹ́rẹ́ wa. عليه صلى الله عليه وسلم إذا أرسلت كلبك المعلق تو بعد يعني عجارة يعني تك وذكرت اسم الله تو ده ده فلان بس فقل ما أمسك عليك أنا تو بامفوه يعني قل ما أمسك عليك وإن قتلنا كيف أجبوا لا يوابا منكم sẹ́rẹ̀ ti kú kó tó dé sẹ́wọ̀n pé òun náà sọ̀kẹ́ náà nìyẹn ẹnì yẹn wọ́n fẹ́ jí sí ọ̀gá rẹ̀ ajá yẹn fẹ́ jí sí ọ̀gá rẹ̀ ṣùgbọ́n ẹnì yẹn fẹ́ lu oṣù fà látọ̀rẹ́ ní sẹ́ wọ́rú bí ọ̀yà ó ní àwọn eyín ìbílísì kan láyé bọ́lá pé bó ṣe mú yẹn ìyẹn náà fi hàn jẹ ìgbà wọ́n fẹ́ gbẹ̀mí mi lélẹ́yìí tọ́lájà yìí wà bẹ̀ ẹ́ ẹ̀jẹ̀ máa jáde láàrin lórí pé mo fẹ́ jí sí ọ̀gá ó di wà wà wà wọ́n máa sọ ẹni ìwà sọ pé tọ́ bá kú ńkọ́ tọ́ bá pa ńkọ́ àlùkò sọlá ní bẹ́ẹ̀ màá yín kọ́ sálì kódà káwọn ajá yẹn pẹ̀rẹ̀ yẹn yẹn máa lámì yẹn ṣọ́ ká kálíbọ́n lẹ́yìn sẹ́mi nìyà sọ̀rọ̀ àwọn ajá yẹn máa ń jáde ní gúròpù lópin ìgbà tó ti já sí pájá mi ò bá kẹ́gbẹ́ nígbà tí ń lọ dẹ́dẹ́ rẹ̀ yẹn ẹ̀rí lórí fa ìnẹ̀kà torí wọ إنما سميت على كلمك إذا جاء تلو سجس لا يجي قدول أبو فنوا ولا متسمي على غيره أو سجس لا يجي ميو قلت له أفعل مدبلا يتعالى جادي sẹwárí máa lè ṣe ajá báyìí àbí ọ̀sán gbẹ̀ ní wa ni sẹ́wọ̀n máa fẹ́ràn ẹgbẹ́ àbáwọn á ní máa jẹ́ràn ẹgbẹ́ mọ̀ ní sáde bá ti sùn kété tí èsì sì kù ṣe àti gbogbo àwọn ẹran tíṣẹ̀rí àzọ pé bẹ́ẹ̀ bá ti rí ẹ máa pa a kò gbọ́dọ̀ jẹ gbogbo ẹran tíṣẹ̀rí àzọ yìí pé ẹ kò gbọ́dọ̀ pa a kò gbọ́dọ̀ jẹ tọ́ba ti ti kọ́ yídà yẹn mú má darẹ̀ láàmú ọ̀rọ̀ ti rọrùn ní mi gbogbo bẹ́ẹ̀ bá ṣe ní ọ̀sẹ̀ yìí kọ̀sẹ̀ yẹn pa bí àkekè tó àkekè yìí nìyẹn gbọ́dọ̀ pé wọ́n yẹn jẹ tẹ̀sọ̀ bẹ́ẹ̀ náà léwu bẹ́ẹ̀ náà lẹ́yìn ẹ̀ka tó ń jọ bí àtàrà yìí wọ́n pè ní fídáà ìyẹn gbọ́dọ̀ jẹ́ ṣẹlẹ̀ àgbà pé ẹ̀sùn gbọ́dọ̀ pọ̀pọ̀lọ́ à àti ẹ̀gbọ́dọ̀ tún jọ pọ̀lọ́ èyí táwọn ìdàrẹ́ kan láwọn fi ń sógun ẹ̀yọ́ nù àwọn èèyàn yìí máa yàrá wọn lé mọ́ alọ́ mú obì àbàtà tó gé sínú rẹ̀ obì ẹ̀yìn. goro yóò gé sínú rẹ̀ orógbó yóò gé sínú rẹ̀ yóò kàtàrí yóò kó dáná ọ̀pọ̀lọ́ tí a lọ sùn ńgbọ́ sùn ni ẹnìkan jẹ́ ọ̀mà wọ́n ti ń ṣe lóhùn yìí bẹ́ẹ̀ ṣe ni kì í ṣe mo ní kì í ṣe wọ́n máa ń ọmọ ọ̀yà wọ́n ti jowó ẹ ẹ rí ni wọ́n aláyọ̀ oríire ni o lẹ́nu ọkùnrin ò lè gbé ní tuntun lọ́dọ̀ tó akáwọn gbà ẹ máa ti wọn láì ṣe sùn tó dáwọ́ omi ni pé wọ́n <laughs> wọ́n jó aláyọ̀ oríire ni pé ẹ̀fọn tí wọ́n ti ń ṣe oríire gbà ní. torí wọ́n ti bẹ́ẹ̀ sọ fún yẹn kẹ́ ilé pé ìwọ náà lọ́ọ́ jó fún rẹ lọ́ọ́ jó fúnra rẹ láìláìlá máa lọ mú ọ̀pọ̀ lọ wọ́n lè kó àtàjọ sí wọn kò sínú ẹ̀. lọ́pọ̀ lọ́dún ọdún pípọ́ ẹbí oògùn tó lè pààyàn ń bẹ lára rẹ̀ láì ọpọlọ àkùgbọ́dọ̀ pa nígbà tá a ti gbọ́dọ̀ a ti gbọ́dọ̀ pa yẹn àkùgbọ́dọ̀ jẹ bẹ́ẹ̀ ni kànáńkàná àwọn bàbá lálẹ́ ìyẹn náà nǹkan fi bà ní bẹ́ẹ̀ náà lè jò nígbà ejò tó yá bàtà lábàtà yìí ń tẹ̀ àdúrà ọ̀ká sí eyín rẹ̀ máa ń wà nù yẹn ọ̀rọ̀ jẹ́ wíkẹ́ ọ̀pá ọ̀. sọ àwọn tí wọ́n ń sàkọsí ọmọ pé wọ́n ń lò nìyẹn níbi tí oró rẹ̀ lé dé eyín wọn máa yọ lọ ní tí òfin ti gàgà. èyí ọ̀daràn kẹ́ńtẹ́ ti ń dà lóru ìsìn ọ̀pọ̀ gbogbo ìgbà ni máa ń sọ pé mo lọ́jà gàdé. báwa yìí ti wà yìí àgbẹ̀rọ̀ pé jù lọ dára ẹ bá wò wáyé ní sèyí kẹwà ní ọkẹ wà ní àyè obìnrin àyè kò sí bẹ wọn aláì lórí fáǹkà sáàmù kìí sáàmù táwọn oníbàá wúlò nínú orí ọká èyí wà ní orí díẹ̀ díẹ̀ díẹ̀ tó gbẹ fi ọdà wọn láì sí pé sixty years ọdà mi lójú pé kọkọrọ sí pé sixty ẹ̀rí pé ọ̀rọ̀ ọká ó lágbára gẹ́ nìyẹn ṣé dání ọmọ àtọ̀ fún ọjọ́ yẹn ìyẹn tẹ́ rẹ̀ sùn dáríba. àwọn ẹgbẹ́ wo ẹ ikú tí bàbá ikú tí jẹ ẹ ti wá ẹ ti wá dá ìmẹ́ bàbá yìí wọ́n ti wá pè é ìyẹn ń gbé báyìí wọ́n ti yóò wí gbogbo wíkú yẹn báyìí omi báyìí ẹ kiri báyìí kò dé dáhùn àpọ̀ gbogbo èdè la dáhùn àgbẹ̀ tó kéwàá kìnìyẹn tó tún kí ibẹ̀ nù. wọ́n bọ́ sí gbọ́ òun ò ní bẹ́ẹ̀ obìnrin ní sọ fún mi jọ kan níròyìn pé ọ̀daràn jọ̀daràn lọ. wọ́n ní táwọn olówó tí nítorí ẹ̀ ní wọ́n fi máa wálé mọ́ ní wọ́n bá wá báyìí ọlẹ́nìkan bẹ́ẹ̀ nú àwọn tí wọ́n jọ ń sòsì ni wọ́n bá ti wá lọ báyìí wá lọ báyìí kíní ìranu wọn fi sẹ́nu yìí náà wọ́n fi ń sọ̀rọ̀ yáàrí ìdí asọ́tẹ́ ìwọ̀ yìí àti ìlà yìí ìlà wa àti bàtà yìí. mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n wọ́ ẹni bí ti máa ń sèyí wọ́n ní wò ní pásọ tó bá wọ̀ yìí sí bẹ̀. gbàgbà ibi kójú lọ bí kòkò tó balẹ̀ ìdíbí sagbada igi bá tọ́ máa fẹ́ ìdíbí tí mo jọ so mo ní ẹ́ ní bẹ́ẹ̀. jẹ́jẹ́ lẹ́nu yẹn ó dé báyìí gbọ́n kó dé báyìí ọkà sáàmù ọdọ́dún ẹ̀ báyìí kàlá àtọ̀yìn gẹ̀gẹ̀ àti bàtà gbogbo ẹ̀ kọ̀ǹpìlìtì báyìí ẹ̀wọ́ ẹ̀ lọ́ fún wa. èèyàn sì dìbẹ̀ ń a nídìí láti múra ìwà àti alárìsìkì orí wọn máa fẹ́ dé ògùn wò lára yín ẹ sì máa ṣe àdúrà jù ẹni tá a bá sọ pọ́pọ́ náà tí wọ́n sọ fẹ́ bá níbò láti di àṣìkè lòlò fi iná fọlọ́wọ́n ká ìròyìn àyàrá yìí máa múra rẹ̀ náà kọ́ máa lọ bá gbogbo ẹ̀mí ẹ̀ ọ̀ mo sọ wípé ẹni tí ọba ti tí ọba fi tún lẹ́yìn látàgbà ìdáyà mẹ́tí ó kó yẹn wá lá fóun ah, ní ọgbà tiẹ̀ kọ́ lọ. àgbẹ̀rẹ̀ náà lọ́rọ̀ kótó sí i ní wọ́n ní ìdè ìgbà náà wọ́n ní ìdè ìgbà wọ́n ní ìdè. só nípa bẹ́ẹ̀. àwọn ẹrẹ tá a gbọ́dọ̀ jẹ ni níṣẹ́ rí abá ẹ máa pa abẹ bá tẹ̀lé ẹ gbọ́dọ̀ jẹ ṣíṣe rẹ àbáni ẹ má ṣe kí o ẹ má pa ajá ti bẹ gbọ́dọ̀ jẹun lẹ́nu. ẹnì yẹn wá tẹ̀síwájú nù béèrè wọn ni fàáhìn ní arímí ẹyà. fàáhìn ní arímí ìpìlẹ̀ nàìjíríà lè sọ èyí kan ilẹ̀ fọkọ ìdàrọ mẹ́ta ìpìlẹ̀ nàìjíríà fàkọ́lùkọ́ fàkúlù wà ní aṣọ àbàwò ìyá àbùrù fàkínà wù wà fílẹ̀ tó wù ọ̀là àbàkúlù. ẹ tún sọ ilé ìlànà wọ́n lè ní máa ń jọ mìíràn wọ́n ní pákó ni wọ́n fi ṣe kínní yẹn ṣùgbọ́n ẹnu sómúsómú ń bẹ̀m̀bẹ̀ ẹ̀yin tẹ́ bá ti lo orí ẹ̀ mọ̀ mi ò mọ̀ bí ìrìn ni bí kíní kan ní débi mi mọ́ mi lọ sókòrí wọ́n ní mo máa ń ju mo máa ń fi kínní yẹn dẹ̀dẹ̀ pàkó sí tí ó sì bẹ̀rẹ̀ àwọn ìsàlá níwájú ń sọ fún ọ nǹkan yẹn máa dàbí pákó bíi pọ̀pá ìmọ̀ ní somusomu lára ìdí ọlọ́run tó bá yẹ pé somusomu ló gé ẹran yẹn kọ̀kúlù jẹ wàá ní aṣọ ọba ròdì àrùn tó bá jáde kó sùn lé báyìí ni wọ́n yẹ pé kí ńlá ní pápá yẹn máa jẹ wọ́n yẹ kó sùn lé báyìí lẹ́rẹ́ fi kú ah. fa iná wò wá kéèyàn ó ti kó sábẹ́ bíi mẹ́wàá ta kàtá ní amájẹ èyí tí wọ́n fi pọ̀ pálù nìyẹn wọ́n là ta kò má ṣe jẹun ìgbà yìí dẹ́ máa ń lọ sí ẹ̀bí wọ́n ní wọ́n pè kán náà lẹ́bí òmù o wọ́n ní ọlọ́run kò sí ìtọ́jú ẹ̀dí wọ́n mọ̀ kọ́lá tó ń ṣe. wáyà أمسك عليك فأدركته حين قد وإن أدركته قد قتل ولم يقل منه فقل فإن أخذ فإن أخذ القلب زكاته. تو ẹsẹ yára tó fara balẹ̀ gbọ́ abala yìí náà wọ́n ní tọ́ba sẹ́ǹdì ajá rẹ̀ pé lọ́ọ́ bá ń pẹ́rẹ́ wá fati kò lè sùn lọ dáa kọ́ ọlọ́run kò tó lọ. àyìn ní amsaka alẹ́ yìí tọ́ba tí wàá bọ̀ mú ẹran bá àjẹrà kìtà wù háyà ọbẹ̀rin yẹn tí wọ́n jọ ń wọ́ọ̀dì mọ́ fásitì dúbù rẹ̀. wọ́n yẹ àdúrà tẹ̀wó kọ́dìkọ́dà lù. tó o bá wá bájà rẹ̀ lórí <clears throat> kó ti pẹ́rẹ́ nìyẹn yẹn. alámiyá kòlmínú yóò sì jẹ́ nínú rẹ̀ gbọ́ o kò jẹ́ nínú rẹ̀. káyà yẹn náà ni à ń sọ̀tọ́ láti ń sàlàyé lọ fún wa. fọkúlì jẹ́ ìmọ̀ wáyé ni àkàdà lè kẹ́lẹ́ bó o. فإن أخذ الكلب زكاة torí ká jágbẹ́rin mú ìdúnbù lòun náà torí ó sì ń sùdá ọ ọlọ́run má jájá olóró ń búyàn jẹ ọ. àìkú tí ń ṣẹlẹ̀ ní sẹ́yìn sí bóyá méjì ní báràkì gẹ́gẹ́ tó ń sọ lọ́nà ìtura lọ́nà òkè nílàdó mẹ́rin ìgbà táwọn ń bọ̀ wọn lè jáde láyé. ọ̀rọ̀ léwu gan-an. nínú rìwáyà mi wọ́n ní wọ́n ní ẹ̀kẹ́lá wọ́n lọ sí àpò sọ́dọ̀ ti jẹ níbi ẹran yẹn a ò gbọ́dọ̀ jẹ o. òjijì ọlọ́run sọ́lọ́ wa àṣọlá ó ní ẹ̀rù ń bà ní wọ́n máa jà sí para rẹ̀ lọ́gbẹ̀rẹ̀ fún. ẹ sì ní páyà yẹn sọ wípé <clears throat> àmùsákìnà lówí alẹ́ ìgbò. lẹ́yìn náà ní pé àtẹ́símíyà alẹ́ jọrí ẹ̀yìn àyíǹda ìrìnsàlì kásì bísíláì sí ajá tí ọba ní pẹrẹ bàbá fẹẹ sẹńdì ẹ ọlọ́ni kọ̀kùlù mímá àmukakínà àlẹ́ ìkó. kọ̀kùlù mímá àmukakínà àlẹ́ ìkó wọ́n tún mọ́ ọ̀yọ́ rẹ̀. ọlọ́run bá ní ẹ jẹ́ níbi ẹran tó bá pa fún yín tó mú fún yín ẹ̀ ẹ̀ sì dákọ̀ ọlọ́run ọba sí yẹn ni pé ńgbà tẹ bá fẹ́ sẹ́ndì ẹja kọlọ gẹ́gẹ́ bá níbi sallallahu alaihi wasallam pé sọ fún Adi ibn Hatim pé tọ́ bá sẹ́ndì ajá rẹ tọ́ kọ́ nímọ̀ tọ́ ẹja kọlọ ọba ti jẹun tó bá pa fún ọ ó ti wá nù hadith àbí káàlẹ́dá المخرج في الصحيحين ينا وأنه صحيح البخاري ومسلم إذا صدق الفتح فلقل اسم الله وإذا رميت بسهمك فلقل اسم الله. أنا طبعا ما فهمت عجاري pé lọ bẹ̀rẹ̀ wa ṣé àkọ́ lọ tí ọba tó wá ju ọfà àti olè sá ọfà ní ọfà ẹlẹ́nu tó tó mú àti olè sá tí ọba ta mọ́ ẹran fáwọn ìfowópamọ́ sùnmọ́ wọn ṣé àkọ́ lọ ń bọ̀ ọdún ta alẹ́ ìbọn àbí àtọ́lá wọn bá bọ̀dọ̀ àtọ́lá ìbọn àbáṣọ ọ̀dọ̀ lọ́ọ̀tà láàánú fún wọn ni wọn ti kúrò sùnmọ́ lọ́ọ̀hì alẹ́ wọn ti tùmọ̀ rẹ̀ ní pé bọ́ ọba fẹ́ sẹ́ǹdì ajá yẹn dákọ̀ ọlọ́run ọgbà pé bísímìlá tó o bá gbàgbé ọ̀sẹ̀sẹ̀ ń bẹ̀ o. ẹ mọ̀ pàdé àtiwálé ààrẹ ti gbàgbé mi táwọn mùsùlùmí àkọ́kọ́ ti ṣe ìrọ̀ bẹ̀rẹ̀ láti àhìnà ìnàfínà ìrọ̀ máa mú wa máa mú wa pa àdẹ́sẹ̀ báyìí tá a gbàgbé ra ti ṣe ohun tí ò yẹ ká ṣe láti ṣe àkókò sálámẹ́dẹ̀ẹ́dẹ́ yọ àyẹ̀kọ́ ìgbọ̀nwọ́ ha tẹ̀jẹ́ àwọn àti àmì ọ̀mọdé àfátá wà ní fìyàn wọ́n máa tó kiri kù àlè. ọlọ́run ti bójú kò fún àlè ọ̀gbà mi nítorí wọ́n bá ṣe ní sèkì àlẹ́ kan wọ́n gbàgbé wọn fi ṣe àbí wọ́n dẹ̀ jẹ́ wọn pa ni wọ́n fi ṣe. ẹ̀rí tí èèyàn bá gbàgbé kò sí wàhálà wọn bá gbà lérò pẹ̀lú àyà yìí wọn náà ní amúrú bíi tẹ̀símíyàtì àyíndàlẹ̀ ẹ̀sìn ìyẹn ní ọmọ àjálù tí wọ́n ń pa ọ́ ládùúgbò sábà ti jẹ́ kẹ́kẹ́ àti yìí ni ọ́ àti jésù ìbàdàn bó ṣe ń lẹ́nu sọ ìfáyè wọn lè jíjẹ ọlọ́run sallallahu alaihi wasallam ọkọ ọmọ tí ń tọ́ tó ń pè ní ọ̀hánà ọ̀gbìn àbí ìfẹ́lẹ̀ náà ọkọ ẹlẹ́kọ̀ọ́ wọ́n sọ fún báyìí pé. torí bẹ́ẹ̀ dákọ ọlọ́run o sì fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun ọwọ́ ajọ́njẹ bí mbẹ́ lọ́dọ̀ rẹ̀ ẹ̀rí inú sahil bukhari látọ̀dọ̀ àyíṣà ọjà lọ́tọ̀lá àyíṣà wọn làwọn ní ẹ̀dọ́ báyìí pé kí ló ti ṣe ọlọ́run. حديث عهدهم بكفر يرحمان لا ندري لا ندري لا أذكر لا Fọ́kọ́lá sọ́mù lọ́ra ántùmù wàkúlù. Wọ́n ní ojú ìyá ọ̀gbẹ́dà bá bẹ́ẹ̀ jẹun yẹn ká ṣe bísí láì. Wọ́n ní Hadith Aisha, ọ̀yọ́ lọ́ọ̀bù tàlá àyíká, ọwọ́ àti Sùhìl Bukhari. Wọ́n ní bẹ́ẹ̀ lórí òjijì ọlọ́run àwọn ọjọ́ tó ń bẹ tó ń bá wà gbà wọ́n fẹ́ gba islam kì í pẹ́ wọ́n máa ń kẹrin wá fún wa lánàá jù àwọn ọmọ ń ti wá ń pẹran tó ń gbé wáyà àdókèrè àtúmọ̀ ọjà àlẹ́ yìí ha ǹjẹ́ wọ́n dákọ̀ ọlọ́run sẹ́rẹ̀ yẹn amúlá àbí wọ́n dákọ̀ ọlọ́run ọ̀bàjẹ́ wọ́n ní anábìsọ́lọ́lọ́ àtàláwá ni. nígbà tí òtí ẹ̀sìn wá yé yín bóyá wọn dákọ lọ́hùn tàbọ̀ dákọ lọ́hùn àjù wọ́kùlù ìyẹn ti kẹ́yìn ti lọ. ẹjá sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ dídẹ́dẹ́. a rí i pé ẹ̀tọ́ ni ká dẹ́dẹ́. ẹ̀rí rẹ̀ ńlọrọ ọlọ́ǹgọ́lọ́ǹgọ́ pé wáyé ẹlẹ́tún ọ̀tọ́ọ̀dù. الأمر هنا للإباحة فعل هذه بيع الحرام الصادقون يا لدادا kí ni wàá ní ìdájọ́ rẹ̀ ká dandan torí gbogbo àwọn ṣẹ́yìn pátá lọ́yẹ káwọn adájọ́ mọ̀ yá ká fọ́n ká síbẹ̀ kábi ti òsì yìí ká ti bọ́sẹ̀gbẹ̀sẹ̀ kó sì wá dìgbà lọ. ẹ̀yin máa lọ tọrọ owó káàkiri lọ́ máa lọ sọ bùkátà àti ẹ̀mọ́ tẹ̀mẹ́ lẹ́ni lọ́rùn pẹ̀lú burúkú. má lọ pẹ́rẹ̀ torí máa ń dùn mí púpọ̀ jù á máa ka kìtá wèlé bọ̀yọ̀ ẹnì kan ní lọ jà wa à ń sọ̀rọ̀ bá ti tẹ̀gbẹ́ náà ní sọ́yẹ́ká iná ẹlẹ́rìn àwọn ọyẹ ẹlẹ́rìn ni òye wa sí mọ́ báyìí ń sè ṣé wọ́n kó mọ́lẹ̀ wọn kẹ́wà àti kókó sí kí wọ́n tó lọ àbíbò ló ti jẹ́ àmọ́. bẹ́ẹ̀ni kẹta tó rẹ́ nìkan tí lọ sí ẹ̀sọ́ ah mo rà fà lágbàmọ́ já mo sì mọ́ mo sì mọ́ bò ó. torí bẹ́ẹ̀ dáfẹ́ jẹ́ ká bẹ̀rù ọlọ́run gbogbo àwọn kẹta máa ń kọ̀ yẹn já máa gbé nínú tákàdá káwá gbé sínú àmúlò wa. ọkọ dá lójú pé tá a bá rẹ nìkan láàrin wa tó ti bàbá ẹlẹ́rìn ẹgbẹ́ ìṣọwọ́ tí òbí tàbá lágbára tọ́lọ́kẹ́ àwọn òbí balẹ̀ jù. náà ìyẹn lè lọ́kẹ́kọ̀ọ́ rẹ̀ káwọn ẹrin ò sí nínú ni. àti lọ dèbè báyìí láàrin wọn rí wọn dáadáa lókè gbégi o lè kó bu lé lórí ta ògógóró sí kó tó di pé wọ́n jáde. ọkọ̀ dá mi lójú pé ọ́ dá gbogbo wa lójú pé wò ó lè ṣe bẹ́ẹ̀ ń tẹ̀ pé jáníbù olóhùn tọ́lọ́wọ́n bá ti lẹ́tọ̀ọ́ bá ka jẹrẹ ìfẹ́ yìí sí àdẹ̀sí máa pásó bà ní ìjẹrẹ wọn báyìí. nígbà tó ti padà wò wọ ọdún rẹ̀ báyìí. torí bẹ́ẹ̀ tá ti ń kọ́ kínní ẹ̀dá fẹ̀já gbìyànjú. ká mú gbogbo àwọn orí kíkọ kan ṣe pé yẹn ti lè máa jẹnẹrétì owó káàbì sí lọ́hùn. ọlọ́run pé wàá fa ọyìn bí máa ká káàkà lọ́hùn dáhùn ìlànà. òṣèlè jọ jẹta ìdí oríire méjì ní táyé ń bẹ tọ̀run wà. lẹ́yìn bá lówó sára mú ní dúkìá rẹpẹtẹ àwọn onípò ní sára mú kẹkàn. ọlọ́run wàá fa ọyìn bímọ àdáta lọ àpèjára ìdájọra ntọ́lọ̀ ń fún ẹ̀yìn bíi wọ́n ọ̀là àtẹ́mùsà kò sí ìdàkàlẹ̀ ẹ̀sìn ìjà àwọn àgbà yìí pé ẹ̀ẹ́ máa ti wà nínú ilé là ń bá káàkiri à má gbàgbé ìdílé. báà bá ní owó rẹpẹtẹ á sì bùkátà tá a nílẹ̀ máa rìn jù lọ sọ́dọ̀ olówó ìkàlùkù wa bá lọ mójútó bí ó ti wá tẹ̀sí máa bára nu káàkiri ẹlòmíì ò lè ṣe bùkátà ten thousand kò lè ṣe bùkátà yọ máa gbọ́n yọ máa yàgbẹ́ sóko tó kú. ìwẹ̀ lára rẹ̀ ó sì máa lé sóbì ó máa bí mọ́. tani wàá bọ̀ tọ́. àárúkọ jẹ ọbẹ̀ sẹ́wọ́ òsùkú kí ló á kàn wá pẹ̀lú òsùkú tọmọdé ọbẹ̀ sẹ́wọ́ òsùkú bò kí ló kàn wá ń gbélé yẹn àbá àkẹ́sẹ̀ dáadáa ń sìn àbẹ́ ìkó yìí òun ti lọ sí ẹ̀rẹ̀ mi ti lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì lè máa lọ fi rẹ́ẹ̀mì tó ń ti sí ọlọ́ọ̀ta bẹ́ẹ̀ni àtẹ̀yìn àti ndomi àti ìbẹ̀ lẹ tún rẹ́ẹ̀mì yìí. ẹ̀yẹ yẹyẹ yíká pọ́n ká wọ́n bá rí kó pọ̀ ọdẹ ilé ìnira pẹ̀já gbàbẹ̀ lọ ẹnu àwọn olùmọ́kò yìí pé ẹ̀tọ́ ní káde kíyan ká dẹdẹ a sì jẹun tá a bá dẹ lọ́dẹ yẹn ká jẹran yẹn nígbà tẹ́ran yẹn ọba tuntun ni wọ́n ní amájẹ ẹni ọ̀la ọjọ́ ẹjọ́ olúfa o ọba sọ pé gbogbo yẹn yẹn wá gbà ó ti délẹ̀ o ọmọ fẹ́ jò lòun òsì tọ́kí mùsùlùmí jẹjọ. wọ́n ní tá a bá wo ayé Al-Qur'ani sọ. فلان أحل لكم صيد البحر وطعامه متاع لكم فللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرم ìtọ́ni ká dẹ́dẹ́ àtàyà tá a kà fún wa yìí kaba tó wà lọ́wọ́ súnà òun lè rí kàkà yìí. ìdẹ́tẹ̀ yìí bá sọ kọ́jẹ́ sọ ìbò ní òní àárọ̀ àti ní pépé lẹ̀ ká dẹ́dẹ́ kọ́dọ̀ lè ṣiṣẹ́ ẹ dákun tòrọ ẹ jẹ́ kí alùsùnmẹ̀ tó akó yàtọ̀ wọn sọ fọ́ yàtọ̀ làwọn alùsùnmẹ̀ lé bá a ti ń bọ̀ yìí kárẹ́ nìkan ti tààrà ọ̀mù inú mi tó ń jọ kàn asọ̀rọ̀ ń wá bẹ́ẹ̀ máa lọ gbogbo mo ti rẹ́nìkan tó dé nìyẹn ní àbá àtòkù ń bẹ̀lẹ̀ àmọ́ ní ìsìn lójú kòkòrò lóhun tá a fẹ́ nìyẹn kò wúlò káàkiri àwọn agbára náà àjò gbà lọ. mo tó ṣe wá nílùú yẹn tí wọ́n fi wò ní pé ìkọ́kùkọ́ là ń kọ́ wa pẹ̀lú ìjòkó wa yìí o ṣùgbọ́n tá à ń gbọ́ bá ti ṣe síyàwó wa àlò ṣùgbọ́n tá à ń gbọ́ báwa ìyàwó ṣe ṣe fọ́kàn àlò ṣùgbọ́n tá à ń gbọ́ bá ti máa ṣe sáwọn ọmọ wa àdáládùúgbò àlò àti mọ̀lẹ́bí wa àwọn àti ṣe ohun tá ẹ ti ń bọ̀ wọn lẹ́yìn yẹn. ìdẹ́dẹ́ nígbò lọ́ máa jẹ́ àrọ̀ yọ jẹ́ àrọ̀ níbi àwọn tuntun tí ń bọ̀ yìí tí yẹn bá fẹ́ máa fi ṣeré pé mo fẹ́ wò bọ́wọ́ mi tọ́ ọmọ àpẹẹrẹ ṣeré. pẹ̀lú hadith abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wọn là níbi sallallahu alaihi wasallam sọ pé la tattakhidu shay'an fihi ruhun gharadun fún tó bá jẹ́ abẹ mi ẹ má sọ pé fi sọwọ́ o ọwọ́ àgbè mọ́ máa fi ṣeré mo fẹ́ wò bọ́wọ́ bóyá yóò lẹ́yìn náà nínú òṣèṣì mi òun ní bẹ́ẹ̀ ni bí ọ̀dẹ̀dẹ̀ tó bá gbé ìṣòro hajj àbí umrah ìwọ ni. nínú sísí mi tó tún fi jẹ́ wọ̀ òun ní kéèyàn dẹ̀dẹ̀ ní Mẹ́kà àti Madina kódà kéèyàn má gbé ìṣòro. nínú sísí mi tó fi jẹ́ wọ̀ òun ní kẹrù lọ dẹ̀dẹ̀ fẹ́lòmí kọlọ pẹrẹ fẹ́lòmí àkọ́kọ́ gáyìí rábòsì. kí la lè fi dẹ́dẹ́ àwọn irinṣẹ́ tá a lè lò tá a fi dẹ́dẹ́ ẹ̀rí kọ́kàn la mẹ́nu báyìí ìyẹn ní kọ́kàn tá a lè dẹ́dẹ́ pẹ̀lú ohun tí wọ́n bá rọ̀ wá lọ́rùn tá a lè fi dẹ́dẹ́ gbogbo irinṣẹ́ tá a lè lò tá a lè fi dẹ́dẹ́ a lè lò inú ẹ̀ náà ní kí yẹn dẹdẹ ìtòkìdáàmì ìjàwárì èyí tá a kọ́ gẹ̀gẹ́ lé ẹ̀yàgà alájà àbáṣà ṣùgbọ́n tá a bá fi lò yẹn ọjọ́ kò lásọ ẹ̀sìrù wa wọ́n làwọn má jẹ̀bù ajá yẹn agbọ́dọ̀ ti kọ́ lẹ́kọ̀ọ́ o ẹ̀kọ́ ni o fi hàn pẹ̀lú pé tá a bá sẹ́ǹdì ẹ̀ lọ tá a bá jágbe mọ́ yọ gbọ̀ gbọ̀rọ̀gbọ́dé rẹ̀ ní ìsìn tọ́ba sì mú nǹkan kò ní jẹ níbẹ̀ rárá bí tó kọ́ mọ́. bákẹ́lẹ́ àjà kan lọ́hùn kó tó di pásẹ̀ǹdì ẹ̀ ajá yóò ti gbọ́dọ̀ gba akẹgbẹ́ lẹ́yìn náà ní wípé ajá yẹn gbọ́dọ̀ sá lọ́gbẹ́ ajá rẹ̀ tó rìn yẹn yóò sá nǹkan yẹn lọ́gbẹ́ sẹ́pọ̀n jáde ẹ̀sọ́ yẹn rárá o. torí tó bá jáde pọ̀ kọlù lásán bóyá mórí bí kẹ́hìn bí àgbò báyìí ọ̀sẹ̀ tó wọ̀. sọ́lá níbi sọ́lọ́ àkàlà sọ pé mà á àrọ̀ dẹ́m wọ́n tó kí lọ́sùn lọ́hí fọ́kùn tó bá mẹ́jẹ̀ jáde láti dákọ ọlọ́run kí nǹkan yẹn tó lọ pa ohun tó mẹ́jẹ̀ jáde fún wa ìwọ jẹ́ ń jẹ́ ká má gbàgbé ohun tí mo ti sọ fún wa <clears throat> wípé ìyẹn lè ní ajá láti fi dẹ́dẹ́ àbí láti fi roko àbí láti fi sọlé lẹ́yìn rẹ̀ báyìí tọ́bí tún tẹ ò báyìí àfa lójoojúmọ́ báyìí ládàá rẹ̀ tẹ̀sí máa máa dínkù báyìí bí irun tó tókè ń dùn ní kódà wọ́n ló tókè ń dùn méjì gan ni àdìsí yẹn wà ní sọ̀hìn àìní ó wà ní bùkọ́lá àti mùsùlùmí. ǹjẹ́ àlè máa já dúdú dẹ́dẹ́ nǹkan ìbí kásá ti máa dẹ́dẹ́ rọ̀ wọ́n ní ẹ̀rí ajá dúdú tí o sì funfun kẹ̀kẹ́ lára rẹ̀ à ń sọ̀rọ̀ sọ́lá ní a máa pa ni o. àwọn afádùúgbò màlẹ́ àwọn ọmọ dúdú wọn ọmọ pupa gbàdá mi máa ń nẹ sọ́njẹ lò. bàbá ti gbúrò ajá pọ̀ kọjá báyìí kálá alùpùpù òfin àgbọ̀nrín kọ́ òkè onígbà bá pa. à ń sọ̀rọ̀ sọ́lá ajá dúdú ló ní kára pa bàbá ti gán ni ẹ̀. ọwọ́ nù hadith ìjábọ̀ nù abdullahi ọ̀sẹ̀ lọ́sàrán wọ́n lè jọ ọlọ́run pàṣẹ ká máa pàjá. ẹ̀rí. kódà wọ́n ní arábìnrin kan ń bọ̀ látòkò pẹ̀lú ajá rẹ̀ wọ́n ní báwọn ti pa ni wọ́n láwọn sọ̀tà lábá kọjọ́ yẹn pé ẹ má pàjá mọ́ ọ. ẹ sọ̀rọ̀ ayé pẹ̀lú dúdú o sọ̀rọ̀ àṣẹ dání. sáwá lè fi dẹ́dẹ́ èyí tó da jù ní pé ká má fi dẹ́dẹ́ wọ́n fà ṣe dání lọ dẹ́dẹ́ ọ̀padà owó dè owó dè bẹ́ẹ̀ lẹ́yìn náà ni wípé à ń sọ̀rọ̀ nípa irinṣẹ́ wọn dàbí dẹ́dẹ́ a lè dẹ́dẹ́ pẹ̀lú tó yàtọ̀ sájà àti mẹ́nuba lọ́yà bí ọ̀fà tàbí yẹn lè ju bí arò kódà wà nù hadith àdé yìí yẹn náà pé tó bá ju ọ̀fà rẹ tó dá kọ́ lọ́hùn tó bá rí kíní ẹ̀fọ́ dídí ìjọ kan tọ́ ọ wá rí orí pa ọ̀pá rẹ lára rẹ̀ abẹ́ falamtẹ́jì fi orí kẹ̀kẹ́ lára rẹ̀ àfi orí pa ọ̀pá rẹ̀ yẹn jẹ nǹkan yẹn tó bá ń wẹ̀ orí kó ti di ọjọ́ kan gbàtọ́ wa lọ mú ọ̀pá rẹ̀ yẹn orí bíi tẹ́jẹ̀ dé ní àárín kan lára ọ̀pá gbàtọ́ wa padà rí ẹran yẹn ibi ìpààyàn náà lóbi kí ni lọ́ọ́ bá lára nǹkan jẹ́ tó bá ń wọ̀n ọ̀rọ̀ ti pọ́blẹ́mù ti ṣẹlẹ̀ rẹ̀ tó rí bó ti di ọjọ́ kìí sáfù. sọ fún yẹn wípé alẹ́ fi ọfà alẹ́ fi dọ́dọ̀. bákan náà sọ fún wa wípé kíní pátákó yẹn a lè lò ṣùgbọ́n yóò jà sí pé ti sómú sómú sómú ló lé ẹran ẹ̀gbẹ́ yẹn. tọ́lá ìjà pẹ̀pẹ̀ ló fi lélẹ̀ wọ́n fi pọ̀pá lò nìyẹn. ẹnu nǹkan tá fi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí ò sí nù yàtọ̀ àǹtẹ̀tẹ̀ sórí òun náà ní alùpùpù kéjà ìbọn mẹ́ẹ̀ pé ní láti ọkọ̀ ògùn o ògùn bò ọgbà mọ̀ndó ni ògùn jẹ mọ̀ndó ni mọ̀ndó state ọlọ́kọ́ lágbára wá héètì irin irin tí àwọn alágbẹ̀dẹ sọ gbogbo òrìṣà táwọn yẹn dẹ̀ ń ṣe wọ́n ń ṣe nítorí ìjà tó lójú ìjà sí yẹn lọ lágbára báyìí yọ máa múri yọ máa rún láì dá eléyìí máa lè ju òjò bẹ́ẹ̀ lọ ó lè do ìṣàlẹ̀ yorùbá nìyẹn àgbẹ̀wẹ̀ náà lọ́gẹ̀lẹ̀ ń pa oṣù abéjì alihamudulilayi àwọn ọmọ ya ti ń bíbe jẹrẹ kẹrẹkẹrẹ báyìí wọn ò lóògùn akẹ́kọ̀ọ́ wọn ò léèrè kẹ́kọ̀ọ́ because ọmọ ẹyọ kan ni wọn náà máa ń bí láwùjọ wa tẹ́lẹ̀ kájà wọn bí méjì à ọ̀rẹ́ gẹ́lẹ́ ìlú àwọn ọmọ wọn ò rí ti ń bí sẹ́wù lẹ́ẹ̀kan náà. ìbọn tí wọ́n ń ṣe nísìn téèyàn ó bu ọta sí tá a lè fi dẹ́dẹ́ a lè fi dẹ́dẹ́ tó bá jẹ́ pé dẹ́ bá ti ta áwù wọn ẹran yẹn báyìí ẹfun ọjàde ẹ má jẹ́ àgbàgbé kọ́ ẹ̀dá àti dúró lórí ẹ̀ ọwọ́lé sí la báyìí ẹ̀jẹ̀ ọmọ àtúnlù kòròkòrò bẹ́ẹ̀ sì ní pọn ọ̀sẹ̀ tó ti yẹn léyìn wọ́n bá ti jù ú mọ́ ẹ̀ báyìí àfa ẹ̀jẹ̀ òwe sí ẹni ká má gbàgbé fáwọn olùmọ̀dá má jẹun méjì níbi ohun tí a bá fi dẹdẹ nǹkan ẹ gbọ́dọ̀ mú súnmúsún aláàrí pé nǹkan bẹ́ẹ̀ ti wà lára ìpọ́n tó mú súnmúsún tá a bá jù báyìí ẹni pé yóò yóò mú súnmúsún yóò sì jẹ́ nǹkan tí ó fà á rẹ̀ mọ́. wọ́n lè ja lè lòkúta a lè lòkúta òkúta nílá àbókúta kéékèèké wọ́n ní sẹ́yìn òkúta tí ọba ní sómú lára níbi tí a bá jù báyìí ẹkún ò ní jáde ká má jẹ o torí mo ò kú ìlú náà ní ọ̀jẹ̀. sọ eléyìí jẹ́ àwọn ọ̀rọ̀ tí ẹ̀dá sọ káwá jọ níbi ẹ̀sẹ̀rì bá ìṣàlá káfá yìí béèrè rẹ̀ àti lè mú àyàtọ̀ kan yẹn lẹ́nu ìjọba àbàtì. هذا وصلى الله وسلم أو ابن رابع نعم عليكم السلام Thank you wọ́n ní gẹ́gẹ́ bá a ti mọ̀ yí pé ẹ gba fíṣẹ̀bí láì ẹ gba wọ́n yàtọ̀ tọ́ wọ́n ní gẹ́gẹ́ bá a ti mọ̀ fọ́kùnrin ọ̀gbọ́dọ̀ lo gold ṣùgbọ́n ohun tó bá ní omi góòlù ta lè ló fẹ́ nígbà tí ẹ bá ti ṣe góòlù. ọba àyẹ̀bí rẹ̀ ìyẹn sì lè lo ogójì náà lè tọrọ rọ pé ìṣẹ̀lẹ̀ sọ́kàn náà wọn sára ìgbọ́nù lọ́yà àríkà jùmọ̀ àyìn wọn ń pè ní ẹ̀rù sájà wọ́n fọ ike mú rẹ̀ àwọn sọ́láwá fi slippers bó lo a ti ìwọ́n wá jómi góòlù kò sí wàhálà ọlọ́run àlọ́ ẹnì kan máa ń fi síbi fáàdù alẹ́ àgbà àdúgbò ìyá òsì ń bẹ̀ ẹ̀ àgbọ̀dọ̀ lè alò alùpùpù sálà tó lọ ẹ̀yin náà ti pè nígbà ẹran ẹlẹ́lẹ́yìn náà pa wáyé yìí ẹ̀ gbámọ́ wọn ò sọ pé ká ẹ lọ mú yé pẹ̀kọ́ máa fi fọ ẹran yìí ẹ lọ bó ti rẹ̀ nà. maaleykum salaam. aláya àwọn nǹkan dàbí bàjẹ́ pé tí wọn ajá bá ti bọ́ sínú aṣọ èèyàn bí èèyàn ti bẹ̀rẹ̀ à ní wọn ta lè fi bàjẹ́ ṣùgbọ́n ti gbáàdùn àláwà ti hadithi lálàáfíà ìtọ́ba tẹnubọgbà àbí gbọ́ oúnjẹ káfọ́ lẹ́ẹ̀mejì ká lóye pẹ̀ fún kan ọlọ́run àlọ́ àpẹẹrẹ báwọn tó wọn gbé wọn gbé orí yẹn tó lọ àwọn ilé ṣé àáfàá ti kọ́ ẹ̀sìn wọn ní pé ìlú ìlú ní kọ́lá wájú tàbí àti ìgbésí lóbi tó bá já ìṣe ìjọba jẹ ẹlẹ́ẹ̀kejì ó fi ọ̀gá kẹ́kẹ́ ilé ọ̀gá tó kún òṣèlú láti mú. ẹ rí ẹrẹ tí ń gbé náà odò ìyẹn náà lálàyé sínáwó rẹ bá ti jẹ́ haram lórílẹ̀ ká má jẹ́ náà odò tí a bá ti rìnrìn rẹ lórílẹ̀ tí ẹ̀rí àníkẹ́ má jẹ ẹ kò jẹ́ náà odò wọn bá yẹn bí ń sọ ká sọ yí pé ìwọ̀n tó kúnnù rẹ̀ là ń sọ pé ẹ̀tọ́ ni ntọ́ba gbónú rẹ̀ tó sì jẹ́ pé alẹ́ jẹ́ àtọ́ba jẹjọ tọ́ba ìdílé jágbé pé sẹ́dá nígbà sẹ́dá àtọ́ba àgbọ̀dọ̀ jẹjọ nínú ìta àgbọ̀dọ̀ jẹnu. ayọ̀ tí ọba tilẹ̀ abá tilẹ̀ rí nǹkan dábì báyìí pé aráàmù ní níta abá di inú odò náà ká má jẹ o torí ṣùgbọ́n yẹn kò túmọ̀ pé yóò ṣe ń jìdọ̀bà dínú rẹ̀ túmọ̀ rẹ̀.

bẹ́ẹ̀ wọ́n máa ń sì bẹ́ẹ̀. wọ́n ní lápẹẹrẹ tí mùsùlùmí bá ń ṣẹgbẹ́ bí ẹgbẹ́ ẹlẹ́rọ àtẹ́gbẹ́ arẹ́sọ ṣẹgbẹ́ ẹlẹ́rọ náà wà ní wọn mọ̀ pé tẹ́lẹ̀ wà ní. èmi èyí kẹ́ ẹ láwọn kan báyìí báyìí káwọn wọ sọ ẹgbẹ́ ẹlẹ́jà sí wọn òun yóò sì bá sì wọ́ọ̀dì kẹ́kẹ́ sí wọn àmọ́ ohun tó dé òun yóò yọjú bẹ́ẹ̀. ẹgbẹ́ ẹlẹ́jà náà wà àtẹgbẹ́ ẹlẹ́rìn wọ́n ti wọ́n bá ń ṣàjọ̀dún ìdí ẹ̀dẹ́ sì kópa bẹ́ẹ̀ ìyẹn ò lè kópa bẹ́ẹ̀ tọ́lá yín ni wọ́n yẹ kí ti mùsùlùmí máa yàtọ̀ gbogbo ibi tí wọn bá ti ń sọ wípé ọ̀rọ̀ eléyìí ọ̀rọ̀ ti kíní ni kì í sọ̀rọ̀ ẹ̀sìn à ọ̀rọ̀ àyọwọ bẹ ẹ̀sìn lèmi wá sí láyé dé ọ̀rọ̀ àyọwọ bẹ ẹ má bàa kó pa bẹ́ẹ̀ ló lágbóró ní máa ń tẹ́lẹ̀ bẹ́ẹ̀ náà. ọyà. olè dáadáa ọlọ́wọ́ àmì òye oyè tẹ̀kílẹ́fù ni kì í ṣe tẹ̀sírífù bẹ́ẹ̀ lọ dá sí mẹ́tì bẹ́ẹ̀ náà làwọn mí ọ̀làwọn ń joyè mọ́mù oyè mọ́mù pọ̀ ẹ̀ ti joyè dàdá ni oyè dàdá ni lọ́lá ju mọ́mù lọ sí. oyè ọba àjọ à ìyẹn tó tẹ̀sí pẹ́ fọ́ wọn máa ṣe kí ni ìyẹn wá. Thank you. gbogbo àwọn kìnìyàn ní ibi kéèyàn ti wá kófà lórí ẹ̀ ní ibi kéèyàn wá nǹkan tó yẹ òbí fìdí ẹ̀ múlẹ̀ rárá ìtura náà ní béèrè tí ọmọ mi béèrè yẹn pé ejò odò à òun tọ́pọ̀lọpọ̀ àwọn olùmọ̀sọ náà ní pé kọ́bẹ̀ ti jẹ́ àrọ́ọ̀mù nílẹ̀ ilẹ̀ ọ kéèyàn sọ̀rọ̀ fún bọ́bá bọ́ọ̀nù òbí náà orí laburú yẹn náà ti tẹ̀ lára. wọ́n á ìpẹ́lẹ́dẹ̀ náà wọ́n ti ń pè wọ́n lọ́wọ́ àìlám kéèyàn má ti wọ́n ẹ máa jẹun. Nam. Ẹ ó sì jẹ́ ẹran tó ti ọlọ́run. Sọ fún wọn mú wàrà wá. Ọ̀rẹ́ ìjà. Ìdílé àwọn obìnrin ní kẹ́hìn náà lọ sí ọjẹ́. Lágbára ẹni sùn. ìbàdàn abádọ́dọ̀ yóò sábà láyé àbí yóò ló jẹ àbá ẹ̀ ní jẹrẹ ìbẹ́ni ìbá àbá alágbájá ló pa wá ẹ ọ̀gbẹ́ mi ò lè rẹ́rẹ́ ni ẹ̀yin náà lọ bẹ̀rẹ̀ sẹ́rẹ̀ ìgbẹ́yìn. Màálí mọ́nsì ẹ ẹ sọ́jọ́ lẹ́tà sọ̀rọ̀ jọ̀bọ́ ni fọlọ́lọ́wọ́ ò ní pa abẹ́ kò ní chéǹjì àwọn ọ̀jọ̀ kẹsí kankan ẹ ọ̀pá àwọn kẹ́dọ̀ pọ̀ nítorí bí wọ́n sì yà pa ẹ̀dá tọ́lọ́wọ́ chéǹjì wọn ní ẹ̀dá tọ́lọ́wọ́ kò rí rà ní gbọ́dọ̀ jọ bọ kí láǹfààní ọbọ àti gbogbo rẹ wá di ẹyin máa ń bọ bọ kí láǹfààní àfẹ lọfọ ti ń fa. ọ̀bọ tí ń sìn ìyàwó rẹ jẹ. wàhálẹ́kùn sàlám wàhálẹ́kùn sàlám. náà náà nígbà tí o ti kàn yẹn lè wọ́n sọ fún pé àràmù ni nílẹ̀ lọ́ọ́ gbé sọ. aláwọ̀ yẹn máa ń dára fa ẹ jẹ́ mọ̀ pé nìkan ń sin ráì àbí àwọn tó ń pa ẹ̀rọ tó ń wá ń kẹrin lé ara fún wa màálù bá dẹ̀ dùkú gífà ìyẹn bá ní wọ́n lọ bò wọ́n bá lọ sáyẹn rẹ̀ ńkọ̀ ìyẹn bá sáré pé fún nítẹ̀lé wọn dé tẹ̀ báyìí. tó bá àwọn yẹn ti máa ń ṣe nìyẹn tí wọ́n bá ti ṣe ìgbọ́n àti ìmọ̀ tí ì tẹ̀ka lọ. kódà bí yẹn bá fẹ́ bò mọ́lẹ̀ wọn lọ bò gbé ìdíkè pẹ̀ kò ẹjọ́ Tọ́lá àkúnyè láti ṣe ọ̀la èyàn ó kì í mọ́nú omi. yóò mú mi yó ẹ ẹ mọ ohun tẹ bá ṣe ẹ kì í bọnú omi yẹn alẹ́ mi ń sàlàyé bẹ́ẹ̀ sì ẹ kì í bọnú ẹ ní jómi kẹ́yìn ẹ yọ ẹ wà fẹ́ gbà.

ẹ̀rẹ́ ìdára ilá àbàkù sèpà ẹ̀kú gbọ́dọ̀ jẹ́ ẹ̀kú gbọ́dọ̀ jẹ́. ó bí mi kó bu mi kú ni. ẹgbọ́n ẹgbọ́n ẹ má jágbàgbé òfin ta dúró lórí ọ wípé. irun tá a fi pa àwọn ẹran yìí yóò sì sómú ẹ̀jẹ̀ jáde ẹ òfin ẹni ẹ̀rọ adó lórí ẹ̀ pòròfẹ́sígẹ́tì bẹ́ẹ̀ kódà tó bá yẹ fún ayọ̀ jáde gbàdá ti wíkẹ̀ náà ẹ wá fún àdàbà ẹ̀ẹ́dì sàrà yìí kàlàsì ẹ̀jẹ̀ ọmọ àtújáde òtítì kàlàsì ẹ̀dùnfẹ́sì bìsí náà pòròfẹ́sígẹ́tì nígbà tí ìsìnkú ẹni tó rọrùn lẹ́yìn ọmọ àdájá lẹ́yìn lóko.